الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصلا في قضائه صلى الله عليه وآله وسلم على من أقر بالزنا bí wọn fẹẹ ṣàlàyé fún wa nípa àdájọ́ anabi sallallahu alayhi wa sallam lórí ẹni tó jẹ́wọ́ pé òun ṣe zina láti máa pé zina <clears throat> haddun min al-hudud ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ẹni tọ́lọ́run ti sọ̀rọ̀ ìyà tí wọ́n fi jẹ ẹni tó bá ṣe é. وكبيرة من الكبائر ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá zina ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ẹkú tí ìbá fi lè ṣẹ̀ àfi kó rí dájú kò ń jìyà tonti bí a ti ṣe pín ẹni tó ṣe zina sí ìpele ìpele. ìpele kan wà tó yẹ pé táwọn bá ṣe zina ẹgbà ni wọ́n jẹ wọ́n jẹ gba tún wá gbé wọn jìnnà fọ́dún kan gbáko ìpele kejì ní tẹ́ni tó ṣe zina tó ṣe pé á sọ lóko títí tí ó fi fẹ́ni tó ṣe kó ṣe zina tọjọ́ mage jaldomi atin wàtàwọ̀rí ibò àmìn wọn yóò jẹ gbọgọrùn á sì gbé jìnnà fọdún azani ètò azani fẹjìlédè kóló wàhídìn mẹnuhọmá ní àtẹjẹlẹdẹ àtọkùnrin àti obìnrin tó bá ṣe zina ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì ẹ fún wa ní ẹgbọ̀gọ́rùn. alukur'ani ṣàlàyé ẹgba kò ṣàlàyé jìnnà. gbígbé jìnnà yẹn ọdún kan láàfin gbé wọn jẹ kí ẹ sì kí wọ́n tì wọ́n máa mẹ́wọ̀n ṣùgbọ́n á gbé wọn lọ sí ibi tó jìnnà síbi tí wọ́n ti dáràn so wọn lọ mọ wà ń bẹ fọdún kan ilé wọn pè ní súnà tó ń tẹ́sí sí yẹ súnà tó mú tuntun wá wọn jìnnà sínú alukur'an súnà ló mú wa ṣùgbọ́n ẹni tó jẹ́ kó ṣe zìnnà tóun jẹ́ abilékọ ìdájọ́ tiẹ̀ ni kí wọ́n sọ lóko títí tí ó fi kú eléyìí ti kọ́kọ́ sọ̀kalẹ̀ rí nínú alukur'an kọ́lá ẹlẹ́dàá wa kó tó pa kíkíkíkà rẹ̀ rẹ́ ọ wá ṣe ìdájọ́ rẹ̀ kù títí dijọ́ gbẹ̀ndàl kìyàmà. الشيخ والشيخة إذا زنيا فارجموهما البتة جزاء بما كسب والله عزيز حكيم abilékọ lọ́kùnrin àti abilékọ lóbìnrin ẹnikẹ́ni nínú àwọn méjèèjì tó bá ṣe ṣìnà ẹ sọ wọ́n lókò títí tí wọ́n fi kú ilé ìjẹ́ ẹ̀san ní tí wọ́n ṣe látọ̀dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá ọ pípẹ́ Ọlọ́run ọba alágbára tó borí ni ó sì ní ọlọ́gbọ́n. èyí tó ṣe pé ọgbọ́n rẹ̀ dópin. nínú súnà anábì sallallahu alayhi wa náà ti fi hàn wá ní pé as-sayyibu bis-sayyib ar abilékọ àti abilékọ abilékọ lọ́ba ṣe zina wọ́n sọ lóko tí ọmọge ọjà ẹgbọgọrùn ó sì gbé jìnnà fọdún kan abilékọ wọn sọ lóko títí tí ó fi kú. ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tọ́lọ̀ ti dá irú ìyà tí wọ́n fi jẹ ẹni tó bá ṣẹ̀ tẹ́nìkan bá fi lè ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ṣe zìnà nílé ayé ń bí tó bá kùnà láti jẹ́ kó jìyà rẹ̀ àbọ̀ ń bẹ láwùjọ tí wọ́n ti lòfin ọlọ́run kò wá mú jìyà rẹ̀ títí tó fi kú láyé ń bí nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ṣàfihàn pẹ́nìkẹ́ni tó bá ṣe ọ̀kan nínú irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí ó sì jìyà rẹ̀ nílé ayé tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmá yakunu tahta al-mashi'a ọmọ abẹ lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ tó bá wù Ọlọ́run láti ṣàmójúkúrò fún yọ ṣàmójúkúrò fún tó bá sì wù Ọlọ́run láti fìyà jẹ yóò fìyà jẹ tó sì náà ò sí nù nǹkan fáàrí kò sí nínú nǹkan tí èèyàn máa fi ṣe fáàrí tí fi máa jánu ìwà orí bó ni ìwà burúkú ni ìwà rádaràda ìwà pálapàla ọ̀bùn burúkú nísìn máa ń ṣe zina aláìlójútì aláìlérò òun ló máa ń ṣe zina. nínú àwọn ìgbà wa wọ́n ní abẹ́ àwọn ẹni tó gbélé ayé ṣe zina. yóò máa dóorùn pa ọmọ ẹná nínú náà jahannam so abẹ wọn abẹ òórùn rẹ̀ ò ní jẹ́ kọ máa náà jahannam ọgbádùn bí ọba sòórùn abẹ tiwọn náà òórùn náà wá dání òórùn náà dà kọlọ̀ wa lọ máa ná torí wo àánú tó ń sè wo àánú tó ń sè túmọ̀ sí pé o sì gbọ́n gan pẹ̀lú nítorí pé àwọn ẹni tí wọ́n bá ṣe sìn náà yẹn ọmọ ẹnìkan làwọn àbúrò ẹnìkan ni wọ́n àǹtí ẹnìkan ni wọ́n ìgbà míì gan ìyá ẹnìkan ni wọ́n àbúrò abẹ́gbọ́n bàbá ẹnìkan ni wọ́n ẹ̀gbọ́n àbábúrò ìyá ẹnìkan ni wọ́n ó sì dájú pé wọn náà nírú wọn nínú mọ̀lẹ́bí rẹ wọn náà lọ́mọ. bọ́ọ̀ bá ti lọ́mọ òbí ma inṣàlọ́ ọ̀làǹtì ọ̀làbúrò oníyà ọlẹ́gbọ̀n àbábùrù bàbá ọlàbúrò àbẹ́gbọ̀n ìyá kò ní í wù ọ́ láéláé kẹ́nìkan bá wọn tiẹ̀ yẹn ṣe zina kí ló dé tí wọ́n ń bá wọn tàwọn míì ṣe zina. nísìn wọ́n máa tiẹ̀ sọ ọmọ tàwọn ẹni ẹlẹ́ni bàjẹ́ ọmọ tiẹ̀ nísìn ẹnìkan ń wá wá lẹ́kùn fẹ́fẹ́ wọ́n á sọ fún ọ pé ẹnìkan máa wá ọmọ rẹ̀ wálé ó sì ń sọ pé òun fẹ́fẹ́ ni ìwọ nínú ètò tó ń tò tó ń tara rẹ̀ dànù òun wò pa mọ̀ tí tó lọ lé ọkọ àwọn ọkùnrin yẹn bá sì máa ń ba ayé ọmọdé nìyẹn kí ló ń wá wá sí wàá dẹdẹ rẹ̀ tó fi mú un. tó bá mú ọlọ́run yọrù ọmọ báńjọ ọ̀hún tọ́wọ́ bá lọ tẹ kòbókò wọ́n ná bí ẹranko búburú ni ọ ń ṣàlàyé kí ló ṣe tẹ̀ fi lù wọ́n ní rí nǹkan gidi mú jáde torí kí ń wọ́n máa wá pò ni ó máa wá pò ọ̀fẹ́fẹ́ ni o so ìwọ́n sì ń bọ́ ọmọ ọlọ́mọ ẹsẹ̀ rìnnà sọ́dọ̀ ta ló yẹ kó jẹgba tí wọn fi ń na ọmọ ọlọmọ eléyìí fẹ́ ọmọ rẹ̀ ìwọ ń wọ ọmọ ọlọ́mọ ń gbé káfí bá a ṣe sì ná ti kọjá ẹgba oko ńlọrọ tiẹ̀ gba kìí ṣe lo oko tí máa ti mú àwọn ọmọ àmọ́ tí wọ́n fi sọ tínú rẹ̀ ọ̀yà tí wọ́n fi sọ tó kù ńlọrọ̀ tiẹ̀ gbà. ọ̀pọ̀lọpọ̀ intanet fi ń lọ ọmọlàkejì àwọn ẹgbà kún fi lọ wá àbòsí gan nìyẹn. ẹ jẹ́ ká sọ́ra wa fún ìbàjẹ́ ẹ jẹ́ ká jìnnà síra nù nítorí àti dàpọ̀ dáná ni. àwòrán ti torí pé ayé ti bàjẹ́ àwòrán ti torí pé gbogbo aráyé ló ń ṣèrànù káwọn àna ọmọ wa dán wò lẹ́ẹ̀kan láàrin bí ẹ lè sọ pé gbogbo ẹni tí ń ṣe ni ó ti yà á ti díẹ̀ à lọ ní ẹ lọ. a gbà kéèyàn jẹ́wọ́ kéèyàn ti ka ara rẹ̀ jẹ́wọ́ pò ń ṣe àbí kọ́lẹ́pẹ́lẹ́ rí mẹ́rin àwọn ni wọ́n pa wọn. oníkálukú wọn sì wáá jẹ́rìí tiẹ̀ lórí bó ti ṣe rí wọn pé wọ́n ń ṣe zina wọn tẹ́nìkan takú tẹ́nìkejì ńgbà tí kálukú jẹ́rìí tiẹ̀. àní kọ́ papọ̀ kálukú jẹ́rìí tiẹ̀ láyé ibi tá a bá fi sí. àwọn aláwọ̀ á ẹ̀rí tó ní wọn mú wá síra wọn pé àwọn ah, rí lóòótọ́ ọ̀rọ̀ wọn ò yàtọ̀ kọ́ta sí i ọ̀nà kejì nu. ọ̀nà kẹta òun náà ni kí obìnrin tí ò lọ́kọ káróyún nu rẹ̀ ẹ sì mọ̀ pé oyún kì í ṣàdédé gán mọ́yàn lára èèyàn lèèyàn sàn àti nì. ṣùgbọ́n ẹ ti wá ṣe lóyún tẹ̀sí lọ́kọ. so a ti mọ̀ pé eléyìí ṣe kí ni ó ṣe zì náà ni. kò sínú tó fi lè mọ́kùnrin kó ṣe zì náà kó rí pọ́ gbọ́ ọmọkùnrin. àbọ̀gbọ̀ máa dání bóyá ọmọ kan ń sunkún ládùúgbò ìyá rẹ̀ ti lọ sí jìnnàjìnnà wọ́n rẹ̀ títí kọ̀ gbọ́ wọ́n gẹ́gẹ́ bí aláàánú àdúgbò bá kú bá wọn pọn ọmọ pẹ̀lú ọ̀jà sọ pé a ń tí a ọmọ ọkùnrin a máa ṣerú ẹ̀ ń gbà mí tí ọba wọn pọn ọmọ àwọn ọkùnrin ní ni láyé sí wọn bá wọ́n máa gbé pé volontiara ìgbà tí ìyàwó kò lè gbé oyún sínú bẹ́ẹ̀ nítorí àwọn ìdíwọ́ kan tó wà nínú bọ́lọ̀ ṣe ṣẹ̀dá rẹ̀ nínú rẹ̀ àbí kò fẹ́ gbóyún sínú nítorí iṣẹ́ tí ń ṣe kò fẹ́ kí kankan dí o lọ́nà àti máa lọ bí iṣẹ́ tó nítorí ẹ̀ yóò wà ní kí wọ́n mú ẹyin tòun kó pápọ̀ pẹ̀lú àtọkọ òun wọ́n papọ̀ under physics tó bá dé level tí wọ́n lè gbé àwọn gbé sínú volunteer wọ́n kàn gbé sínú ẹni tó fẹ́ volunteer náà kọ́ bọ́ọ̀lù ṣe volunteer wọ́n fẹ́ gba five hundred thousand naira wọ́n á ní volunteer ni ó àbí òye wa ẹ sọ pé aláàárù alábàárù gbowó volunteer yẹn ó ti dìnnà jù àwọn ń pè volunteer she is not a volunteer iṣẹ́ owó lọ́fẹ́ wọ́n pọ̀ ní India bàjẹ́. so ẹtẹ máa ń wọ ẹni tí ọba ń ronú so wọn lọ wá irú olúwa rẹ̀ kan ní India àtọkọ àtìyàwó yẹn lọ India tí wọn bá mú ẹyin ọkọ tí wọn bá mú àtọ ọkọ tí wọn mú ẹyin tìyàwó wọn dà tó lẹfù tí wọn lè gbé sínú obìnrin yẹn wà two thousand dollars two thousand dollars torí tọlọ ní ìsìta ni màmá <coughs> tíyà tó nìyá ni. àbí ìyá tó ròyìn lérò tí ń ta nìyá ẹ̀yin scientist ta nìyá ná ẹni tó lẹ́yìn ṣe eléyìí she is just as a uh, leather bag tí ọkàn bá yẹn rò abẹ́rẹ́ nǹkan mẹ́ ọ̀ ẹ́ sì máa ń pé wọ́n lóyún ó ní í ṣe pẹ̀lú ká bímọ oyún tí àwọn agbègbè tó gbé wa gan ọ̀nbẹ́nu tó gbé síwájú àti máa jẹ́ màmá àbí ẹ̀rí bẹ́ẹ̀ ni ọlọ́sọ pé ńgbà tí apá yín láṣẹ pé kẹ́ ṣe dáadáa sí ìyá àti bàbá yín ọlọ́ni wa wada'athu ìyá rẹ̀ o rẹ̀ wàhálà ni ó tún bí wàhálà ni tẹ̀gbàjẹ́ ìsọ wípé ẹ̀yin nìkan ló sọ di so hamalathu ummuhu kurha wa wada'athu korha. ìyá rẹ̀ lóyún rẹ̀ wàhálà ìpọ́njú ó tún bí pẹ̀lú ìpọ́njú wọn sọ̀rọ̀ ẹyin bẹ̀. فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصبي والترائب بتفسر أين أين تواجد وورو يا اللوزر so torí ẹ wọ́n ti dá nǹkan rú márùn yàn lọ láyè sí níṣẹ́ nìkan wá kó wá ní ìyá méjì lónìí yìí ṣe pé ìyá rẹ̀ àti ìyá yà o ìyẹn ni pé ìyá tó lẹ́yìn àti ìyá tó rù ẹni pé nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ o ìyá lẹ́yìn yarí ìyá tó rù náà yarí ike dára ní ìyá tó ṣe dáadáa sínú àbẹ̀jẹ̀dì àtàrọ̀ alẹ́ mímọ́ lẹ́yìn yẹn ẹ̀ ń sẹ́rù. so àwọn gbogbo àwọn kẹtẹ́ ń pè lọ síwájú yẹn tá a bá gbé wọn sórí skéèlì ńgbà wàhálà lásán ni tọ tẹ́lẹ̀ ìbá rí bá zina ọ̀dà o so bákan mẹta yẹn ni wọ́n máa mú yẹn kó ṣe zina. etí ló wá ṣẹlẹ̀ láyà Muhammad sallallahu alaihi òun náà ni jíjẹ́wọ́ eŋti máa ń tìyàn máa fi ni tó ní agbára nítorí tí ìmánì ọ̀bá lágbára àwọn ò ní jẹ́wọ́ ta lórí ọ ta lórí ọ tó ń ọ tó ń wọ́n sì lè sọ pé wọ́n àti ọpọlọ nìkan lórí mímí bùkátà láti wá tú àṣírí fi fẹ́ni bọ́ọ̀dì kí n kà tọrọ àforíjì ni. sọ àmẹ́rì ọkàn ń jẹ́ ọ pé wọ́n mọ̀ ní tí èèyàn bá jìyà ẹ̀ṣẹ̀ yìí láyé èèyàn ọmọ bẹ lábẹ́ bọ́ọ̀lù ọ̀nba ti ṣe fẹ́ ṣe fáìlì èèyàn ni tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù ìṣá àfa àánú àníbi ní tọ́ba wọlọ́ọ̀lọ́ ìwọ lọ mọ̀ tó mú nọ́mbà tó ń fi lọ ṣe zina. wọ́n ṣe yẹn à ó máa ń rápálá mú yẹn ni so kò nídìí pọ̀ palẹ̀ má fún ọ̀pọ̀lọpọ̀ àjọ ṣe zina ọmọ pé òun tí ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ gan ọlọ́run forí jì mí hàn òbúrú lọ́ọ́ jìyà rẹ̀ bá jìyà rẹ̀ so àgbà pọ́lọ́n ti forí eléyìí jẹun so imani ìní máa ti ẹni tó bá ṣe zina lọ jẹ́wọ́ pé mo ṣe zina kò sì wá ní lọ bẹ́ẹ̀ o pé mo kàn ti jẹ́wọ́ ká fọ̀rọ̀ lórí pé mọ́mìn rárá o ọjà ìyà so ìyà yẹn kàtígórì ní tó wáá pé ìwọ àwọn ẹlẹ́gbàá ni wọ́n wàá jẹ gba torí lọ́la tó bá tún ríra nù ìdí rẹ̀ àti lè láì kékeré ni ìyá ni wọ́n jẹ tó lọ gbà fọlọ́ ó ti ẹ̀ tó wá ṣe pé ó ti gbogbo yẹn ló tún ṣe. وليشهد عذابهما طائفة من المؤمنين ọlọ́run ní kápá kan náà amúmìnì kó sójú wọn kì í ṣe pé ń kọ̀rọ̀ bí ká parí jùmọ̀ àpẹ ẹ̀mọ́ ti lọ. àfa tí wọ́n bá rọ ọmú so gbogbo àwọn fámìlì gan wọ́n fẹ́ tú lọ́wọ́ nílé tútú lẹ́gbẹ́ kọ́ bá yẹ pé gba ilé ọba lọ. gbogbo àwọn àgbẹ̀ àti ọ̀rẹ́ tí ń tó ṣẹlẹ̀ sí bọ́dà tó ní ìjọba. ó sojú tèmi náà ah it was so terrible pé ah lọ́mọdé ṣe bẹ́ẹ̀ wọ́n <laughs> ti á lu ọ̀tọ̀ ti tán gbé Black Maria gbé ọlọ́mùngúnú nǹkan fẹ́ ọdún kan ẹgbẹ́ gbogbo mùngúnú èrè àyẹ àbí ọba kan sambisa <laughs> so eré wa sọ lóko àfa a oyún tẹrìbù ó tẹrìbù ẹrì tí wọn gbéyàn wa masha allah èèyàn lọ jẹun yóò dáadáa láì sá so wọn á gbé síbẹ̀ ẹ̀ pé tán bismillah so aṣíwájú ọ̀kọ̀ọ̀kan sọ tiẹ̀ so tọba sọ gbogbo yín náà bẹ̀rẹ̀ kì í mà ṣe tèrè kí ewu bá ń ṣe ń sọ kó lu ẹyẹ ẹyẹ báwo ẹ sọ gbogbo bí tẹ́yàn ti lè kú ẹ kó bo láwùjẹ ẹ kó bó ń pàkọ́ wọn ni àwọ̀ ah, wáàtì wáàtì wáàtì kọ̀ nítorí náà ṣe ń kọ́ mo rò wọ́n fẹ́ fi hàn yín pé wàlọ́hù la yuhibbul fasad ọlọ́run ọ̀fẹ́ bàjẹ́ ọlọ́run lọ pọ́n alẹ́ o òun náà ló ti ní bá ṣe pa ilé yìí nù wọ́n rọrùn kọ́ lọ́run sọ pé ẹ bẹ́ẹ̀ lórí kọ́ tán mm, ọlọ́run ní òkò òkú lẹ́sọ̀ọ́ kí ló dé wọ́n nítorí pé ńgbà téèyàn bá ṣe zìnà tán àsìkò tó ṣe tó fẹ́ parí ti ń dà yẹn gbogbo ara rẹ̀ ni ó fi gbádùn gbogbo adùn yìí kò sí pọ́ǹtì kan lára rẹ̀ tí adùn yìí ò ní dé so by the time tó bá di láàfù ká pa kìí ṣe kí wọ́n kàn bẹ́ lórí lásán bí gbogbo ara rẹ̀ ṣe jẹ̀bádùn ló yẹ kí gbogbo ara rẹ̀ kó jìyà yọ jẹ òkò kálukọ́ ọmọ sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ọmọ sẹ́ẹ̀tì ẹ̀ ó sì gbọ́dọ̀ sá bọ́ sá wọ́n tún lé ọmú so ọlọ́run ọbọ̀ fẹ́ràn ọlọ́run fẹ́ bàjẹ́ kí ló tún fẹ́ sọ pé ọlọ́run ò ṣe fún ọ ọlọ́run ní kò fẹ́ yà wò gbọ́kàn ọba tó ọ méjì méjì ọba tó ọ mẹ́ta mẹ́ta ò tó ọ mẹ́rin ẹ dákun kí ló tún kù ó túmọ̀ sí pé tó ọba ti fẹ́ tayọ oríta mẹ́rin níbi à ń fẹ́ yà oríta kóríta lọ́nlọ́ wàá tẹ́ so kí wọ́n á ló dé tọ́pọ̀lọpọ̀ gbà pé ìbàjẹ́ ló wù àwọn ìmọ̀ra òwò àwọn zina ìsèǹtọ́ da jẹ̀mọ́ tọmọ kan bá tún ṣèṣì jáde gbara zina ọ̀ràn ńlá ni ìyẹn wo àkóbá tẹ̀sí fọmọ láéláé ọmọ wà tó máa wà stranded ọmọ zina ló stranded ju gbogbo èèyàn yòókù lọ because kò ní bàbá kan tó fẹ́ kéta fún ṣùgbọ́n nǹkan ìtìjú ọmọ ọmọ jẹ́ lọ́dọ̀ rẹ̀ lè gan láwùjọ tó àfikọ́ lọ sànù nítorí ìgbádùn ìṣẹ́jú méjì tẹ̀yìn tẹ̀ ẹ̀yin fífa ìtìjú láéláé àbùkù láéláé fọmọ ọlọ́mà kí ló dé tẹ̀ ṣe sùúrù kẹ́ẹ̀sọ igi kó tó di pé ọ̀hún afakọ́tìn ìyá torí ọ̀dọ̀ ọ̀dẹ̀mọ̀ zina haram haram ni kò kò da tí ò bá jẹ́ pé súnà ọlọ́run tíyẹn bá níbẹ̀rù ọlọ́run tó bá pé súnà ọlọ́run tó ní káwọn èèyàn máa fẹ́ yàwó kí ló ń wá ní ìdípọ̀ ń bọ́ sókù tó ń di obì. obìnrin tí èsì ìyàwó rẹ̀ kí ló fẹ́ máa bọ́ sókù tó ń di rẹ̀ sí. ẹ̀yin náà bá wa wò dáadáa ẹ̀ rí i pé ẹni tó bá dẹ́rù sẹ́yìn ẹ̀ wò. sóbìnrin tí èsì ìyàwó rẹ̀ yóò ti ya ìyàkuyà yóò ti ya sa ìtìjú ti kú lọ́rọ̀ rẹ̀ wàláhì ìtìjú ti ya dànù ọkọ àtìyàwó wọ́n wojú àkọ́kọ́ tó fẹ́yàwó táwọn tó ti ojú ọmọ kójú wa àtìyàwó ọmọ gbé kúrò ọmọ gbé kúrò pé àná wa ń pẹ̀jọ́ wa torí ẹ̀ ni sọ pé tí ọkọ bá fẹ́yàwó tíyàwó bá lọ́kọ ìtìjú máa ń ṣẹ́kù lára wọn kó tó di pé wọ́n ṣe first ní agbára torí pé ọmọ wo pé ah, bó mo fẹ́ máa mọ́wọ́ lọ yìí obìnrin náà mọ̀ pé bó mo fẹ́ máa mọ́wọ́ lọ yìí especially tí wọ́n jẹ́ interesting tí wọ́n ìdínú dábìrì tóbìnrin ọmọ sọ pé ẹ rò pé mo tún lè fẹ́ràn ọkùnrin míì tu ọmọ láyé yìí kó àkápò kú kápò ọkọ̀ ńlẹ̀ òdodo ni o à ń torí pé that level tí wọ́n dé lọ́dọ̀ rẹ̀ kò dánrù rẹ̀ wò rí láyé kò sì fẹ́ kó wá sùn di ẹni tí wọ́n fi máa ṣe experiment tẹ́lómi ó tún wá fẹ́ so òdodo lọ̀rọ̀ tẹ́ gbọ́ táwọn obìnrin sọ báyìí lẹ́yìn tí a bá ti wá ní mítìnì yẹn ìní ti jú láàrin ẹ̀yin méjèèjì ni wọ́n máa kó ni wọ́n máa kó islam tí wọ́n sọ fún yín pé kò sí òhò láàrin ọkọ àti ìyàwó sí òhò kí lè fẹ́ máa tìjú sí ṣebí torí kí wọ́n mọ̀ máa wá wàkúwà ni kí ni tó o fẹ́ sọ pé òun tó ń wá ọwọ́ ni wọ́n ṣe ni wọ́n sọ ọ́ lóko ìwọ̀n ọ̀daràn burúkú olójú kóńgó kí ló ti fẹ́ sọ pé òun wá. ìdílé ìsìláàmù ti sọ fún ẹ wọn nítorí ẹsẹ ní pé tó ń fẹ́ yẹn òjòrò ń dó báyìí lọ tó sì ṣe gàgàrà fẹ́ di sọ pé kí ni wò ó nítorí pé ìgbéyàwó yìí kọ́ pẹ́kọ́ láàrin ni. òun wo ọlọ́run kí ló ń tún sọ wípé ẹjọ́ sá ẹ̀ ti níyàwó kìtìkún tí àwọn èèyàn bá dẹ̀ ti sínlé àwọn nǹkan kan wà tó dẹ̀ máa ń ṣe kó tó di pé òfin àwọn yẹn òun ò tún tì yé máa sí ẹgbọ́rọ̀ fa. nígbà tí Islam ó náà lẹ́ sí pé èèyàn fẹ́ ṣẹ̀ríà tọ́mátà ti irú rẹ̀ jófin gbogbo èèyàn yóò kó ṣàgbéjẹ mọ́ àbí wọn ò ní ṣàgbéjẹ wọn lẹ́yìn wọn ṣàgbéjẹ mọ́ wọn kàn pọ́nìṣì àwọn obìnrin lásán ni. ó kì í gbà tọ́mọlọ́mọ tì í ní ìsìn ọgbà kó wọn fẹ́ lẹ́yìn ọ̀rọ̀ dúndùn lẹ́yìn ẹ̀tàn jẹ́ òun fi ọtán òun tún wá ń fọṣẹ gbòdì ọgbádùn ìyàwó fi ọtán òun tún yàwó fi dìgbò búlọọkù láì sáàbò torí ẹ rí i pé àwọn ẹran ẹ káti ẹ ti agbọn bẹ tó àkàràmọ kọ mọ lọ tó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nírònú torí tó bá nírònú èèyàn ó dín dì mọ lọfẹ tí wọ́n bí tí ìdùnnú tó gba gbogbo lé wọn jọ yẹn tí gbogbo mọ̀lẹ́bí ń yọ̀ òun ni bàbá rẹ̀ wá dídí pé òun fi fún ọ kó máa jẹ́ òun fún ọ ìrọ̀ ni wọ́n ti wá wá bá. wàláhì tí ìbá sọ ọlọ́run ni kí a máa fi àwọn obìnrin káwọn obìnrin ọmọ lọ́kọ kọ́ ọ̀rọ̀ fún bàbá kankan láti fọmọ rẹ̀ lẹ̀ ẹ̀rí pé yorùbá sọ pé tọ́mọ ẹni bá dáa ká wí àmọ́ kì í ṣe pé bíi ká fi ṣaya ojú máa ń ru àwọn òbí tọmọ wọn bá ń lọ àmọ́ àwọn náà mọ̀ pé ìyá rẹ̀ ń kọ́ ọmọ ẹnìkan náà làwọn náà fẹ́ bẹ́ẹ̀ ọmọ táwọn náà sì lọ sáyé tiẹ̀ náà nílé ọkọ tiẹ̀ náà ni tó wá dáa pé wọ́n tó sọ wípé ìwọ ó ṣe ọkọ fún ó sì dúró ní dúró ẹni tí ò ní jẹ́ ọmọ àlápò ńkò lè bàbá òun tí wọn náà ló tún ayẹ kọ́ pátì kọ́ ọmọ wàrà nù káyé o. zina kò yẹ nikẹ́ni bóyá o ti lọ́kọ àbí o ti lọ́kọ bóyá o ti láya àbí o ti láya haram ńlọ́jẹ́ lórí gbogbo wa haram lọ́jẹ́ lórí gbogbo wa tóyìn bá sì nírònú dáadáa ó bẹ̀rù Ọlọ́run wàláhì ó bẹ̀rù Ọlọ́run kí ni wọ́n fẹ́ múnú rẹ̀ kí ni wọ́n fẹ́ múnú rẹ̀ torí àná ti jẹ́ pé tóyìn bá ti ń ronú dáadáa ẹ pé ní yóò máa rùn sí yín náà yóò máa rùn sí yín ẹ fi lè máa sọ́ra yín ẹ fi lè máa sọ́ra yín obìnrin wo gan-an ló dáa jù nínú àwọn obìnrin obìnrin tó dáa jù òun náà lè tí ò lè rí bá ṣe zina òun ló dáa jù nínú àwọn obìnrin ìwọ náà bá ti wá mọ òdodo yìí ó rí i pé alifọ̀dúnlà ńlọ́ọ̀ máa wá òní wọ́rọ̀ sí ìlà. ẹni tó dé nǹkan pọ́nlé lọ́mọ awaka kì í ṣe nǹkan àdọ̀tí àtàbùkù níṣì tó bá wà láwùjọ táwọn obìnrin pọ̀ Wọ́n náà ti rí àwọn obìnrin nínú ṣíṣe àti múra wọn ike bí èèyàn tẹ̀jọ́ dàrán tí èèyàn bá ń wárú ilé pẹ̀lú ìsìnà kò ní fèsì bẹ́ẹ̀ ò tí àjọ dàrán tí èèyàn bá ń sá fún ìsìnà tó bá rìn mọ́lẹ́yìn yóò ṣe èèyàn ti dàrán. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà jáde ńlẹ̀ kìí ṣe o ìránù lọ́pọ̀lọpọ̀ ń wá o ńgbà tó wọ́n sọ tó yẹ kí gbogbo ńdọ́lọ̀ ni kò gbé pamọ́ náà ló fi ń tàwé ìròyìn ṣe eléyìí àwọn akọ́lọ̀ náà kọ́ lọ́rọ̀ tó lò ó ká ni àbí ń wá ń bọ̀ làwọn sọmúrọ́tì ṣẹ̀tọ́ níbo làwọn máa péjọ sí. sọ̀rọ̀ yìí túmọ̀ sí pé tí ìwọ bá ti jẹ́ni tí òun ní àròjinlẹ̀ ó rí i pé ẹni tí ò rí ọmú á ní rọrùn fún un ìwọ pẹ̀lú kò ní rú ẹlẹ́mìí rẹ pọ̀ wá zìnà nítorí pé ẹni tó mọ́ ni wọ́n máa wá ká ẹni tó mọ́ lọ́ọ́ máa wá ká ìyàwó tó o bá padà fẹ́ àmọ́ tó o pè sí náà ti kọ́kọ́ fi méjì. di eléyìí ẹ jẹ́ ká kóra wa níjànú ẹ jẹ́ ká dènà tí wọn náà bá ti lé wọ dènà a ìgbádùn sẹ́jú méjì ni o àbùkù láéláé tí fáìlì àbùkù ẹni tó ṣe dènà tí ọba ti ní kíákíá yọ padà sí náà wàhálà tí ọba ti lójú ayé rẹ ó lè sí lẹ́yìn kù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ṣe ìdùnnà ní ẹyin irú rẹ̀ ní báyìí wọn wá fọ rere nípa rẹ̀ nípa rẹ̀ lónìí. torí ẹ̀ ṣé ká kóra wa níjà ṣé ká jìnà sí ránù ẹ jẹ́ ká jìnà sí bàjẹ́. ìbàjẹ́ àti ìdùnnà bá ti wọ̀nyàn lẹ́wù mọ́mọ́dá gbàgbọ́ adúrú mi tí ò jẹ́ kí n pàtì wà láìpẹ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá tán sọ pé it's over seven. ìwọ́n wá fún wa pé tí ń ṣe jìnnà láti ìgbà tó ti wà kékeré láti ìgbà tó ti wà lọ́dọ̀. sòrí tó ń ṣe ti ń ṣe láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀. kí máa tó pé èèyàn pàtì lẹ́yìn téèyàn dàgbà. kí máa tó pé èèyàn pàtì lẹ́yìn ìgbà téèyàn dàgbà. torí ẹ̀ ìgbà tí bàbá yìí wá dàgbà àwọn ọmọ ó ti wá sọ àwọn ọmọ torí tẹ́wánikẹ́nìkan lọ gbóúnjẹ fún bàbá bàbá ọ̀rá mu bàbá over seventy yọ ọ̀rá mu àfikọ́ mọ́jọ́bìn òun ò tiẹ̀ wo pé ṣé tàbí òye ẹni tó gbóúnjẹ wá bó ló look like sebóbìnrin à bàbá ọ̀rà mu àfi bíi cat and rat ni bàbá dà pẹ̀lú àwọn obìnrin akramakumullah hey, àwọn ọmọ ó wá di pé ó wá ń fi ti bàbá bọ̀ ọ́ náà pé ẹ̀yin ọmọ bàbá ó sì ẹ̀yin ọmọ bàbá ó rà nù àkókò máa èpè tí wọ́n ṣẹ́ fún bàbá yín yóò bá lẹ pé wọ́n máa tún gbé yẹn sí pẹ̀lú eléyìí pípè jẹ́ gbé bàbá iṣẹ́ tó fi wá jẹ́ pé ìranu iṣẹ́ ni sá. wọ́n ń béèrè pé ẹ dákun àmọ́ sálẹ̀ gbé bàbá lọ sílé ogbó wọ́n máa bá wa tọ́jú wọn because ìsọnù yẹn ti ó ti ó ti ó ti cycle ó ti ó ti ó ti tàn kákálukú tí wọ́n pé àwọn ọmọ bàbá yẹn nù yóò bá ẹ mọ yóò bá àwọn ọmọ bàbá yẹn nù pé kí wọ́n ti rí pé ẹfẹ́ dẹ́tà àwọn ẹ bàbá kan sanjó ni. <laughs> tọ́ èmi ni, ní tẹ́ bá gbé e lọ àkọ́kọ́ wàhálà sí ni o mo rò pé wàhálà yìí sì jẹ́ téèyàn kí orí bi yẹ sí àbẹ́yìn ọba àwọn gbà àtẹ́yìn bàbá ti so number one number two kọ́ ọmọ wò tí wọn náà bá jọ ra nu nìyẹn kó fi kọ́gbọ́n ẹ̀hẹ́n torí gbà tí ó bá di pé wọn náà dẹ́ntàn pati bí aṣọ tó ti gbó àwọn ọmọ tó bí nìyẹn. sọ ẹlẹ́ẹ̀kejì ni pé ilé ogbó tẹ fẹ́ gbé bàbá lọ táwọn rọ́bọ̀tì náà mọ̀ tọ́jú wọn. wọ́n ní rárá àwọn èèyàn náà ok àwọn ọkùnrin nìkan àbáwọn obìnrin náà lọ́wọ́ pé jẹ́nẹ́rálì irú bẹ́ẹ̀ náà ta ni máa tọ́jú wọn àwọn obìnrin náà tí bàbá bá tún rá àwọn eléyìí náà mú kọ́ wọ́n ní à òdodo sì ni irú bàbá tẹ ní kò lè rí nǹkan kan kọ́ máa ra mu. gbogbo àwọn ẹ̀sìn mọ̀ ilé wọn ti ń tọ́jú àwọn arúgbó kò ní fẹ́ yàtọ̀ nínú àrẹ́jímẹ́ǹtì rẹ̀ sọ́fítù lágbọ́n pé àwọn obìnrin wọn fẹ́ pọ̀ jù àwọn tí wọ́n mọ̀ tọ́jú wọn dàbí nọ́ọ̀sì ni sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn nọ́ọ̀sì náà hospital wa àbí ìrírí sọ̀rọ̀ kẹjà làbí àwọn àwọn ọ̀fà <laughs> wọ́n wọ jìlìbáàbù wọ́n tún wọ nìkọ́ọ̀bù fa àbí àbí bó bọ́lá hàn. so ńgbà tí ìyá tí wàá ń tọ́jú bàbá arúgbó tó bá bẹ̀rẹ̀ pé òun fẹ́ mú búrẹ́dì tí wọ́n papọ̀ mọ́ bọ́tà àfa tí bàbá dẹ̀ sì ti sọ pé bàbá yìí ti yà nǹkan so ńgbà tí bàbá bẹ̀rẹ̀ kó wọ́n mú búrẹ́dì tó bọ́ọ̀lẹ̀ bàbá ti rán mú tó ọ̀rọ̀ bàbá sì ti débi pé kò sí àtẹ́lẹ̀ náà tìjú náà ń bọ́ lọ́wọ́ ó ti sọ pẹ́ gbogbo ìyọ́mọ̀ pé ah bàbá bàbá pé àtẹ́ni ah, bàbá bàbá bá wò kàn wò mí bàbá ni. àwùjọ bíi láàyè mi náà ṣètò ọ̀nà rẹ̀ ẹ ilé ẹ̀lẹ́ máa tọ́jú bàbá o ẹ kàn gbé bàbá sínú ibì kan lọ́rọ̀ kó yé ẹnìkan ò ti nílé wọ ọbẹ̀ ju wíńdò láti máa àbí òye so nítorí pé tí ọba arúgbìn ma ó ti lè máa wọ́pin wàláì mùsíbà mùsíbà kan máa ń fà yẹn lọ sídìí omi nìyí so ẹ dákun ẹ worú ṣẹlẹ̀ bá tí ọba dáa kọ dá ló kọ rẹ̀ ẹ mo ní kọ lè má mú náà lẹ ẹ lè má mú mi ọ̀daràn níwọ̀n nípa ń ṣe zina ń ṣe zina yẹn so obìnrin ẹ ṣe wọn ká ẹ àwọn obìnrin ẹ ó lè pé ìdààmú ayé o ogun ayé o bí èdè àwọn kiri ó tán máa ń pè yẹn ogun ayé o ìdààmú ayé o àbí òun àtúrúkọ ayé làwọn ṣe kí ni wọn ò lẹ́nu kìyàmà. wọ́n á bàbá ogun ayé ti ti bọ́ ọmọ ẹja ogun ayé ti ń bàbá ni kò burú yóò nà ọ́ la yóò tún nà ọ́ lówó. ara bíi bá wọn gbọ́ yorùbá ni tó ò sí inú kó ṣe nǹkan oṣù ìwọ yẹn kọ́ jẹ́ máàmú abọ́sibọ́sí kó ṣe lè ọ̀daràn irú ẹ̀ náà láti ṣiṣẹ́ jálàbí yẹn sẹ́wọ̀n kẹ́nu ṣe jálàbí ẹnikẹ́ni ṣe obìnrin ṣe wà òun jálàbí nù èmi ò tí wàá gbọ́ Yorùbá débẹ̀ ẹni kí ni ṣe obìnrin náà rí ó à kò yé yín ni sà ó ní kò yé mi ó ní ó ní àbá dá àwọn kọ́sítọ́mù àwọn sí ọ̀nà ọgọ́rùn-ún ninety nine point nine percent àwọn kọ́sítọ́mà wa àwọn obìnrin ni kò sì sí dáhùn ní kí wọ́n ṣe tí wọ́n ní ṣe tóun ó ní bẹ́ẹ̀ ni a'udhu billahi minash shaitani rajim. tó ń torí di eléyìí bó ni zina ṣe ní ṣẹlẹ̀ zina ṣẹlẹ̀ náà ni torí ẹ̀ ńgbà tẹ́lẹ̀ ẹ̀yin náà ṣe díkìrì díkìrì ní get together. àtọkùnrin àtobìnrin àkọ́kọ́ ọkùnrin nìkan lọ́fẹ́ ṣe ga bídà ọkùnrin jàmá bídà kájọ akọkùnrin àtobìnrin tí wọ́n sọ pé lẹ́yìn lọ́tì bàràkà tí olú àlùbáríkà ni tòní ó dàbí àwọn oníṣọ́ọ̀tì náà ti máa ń ṣe kan àwọn náà gẹ̀ tùgìdá ọkùnrin àtobìnrin wọ́n sọ pé ẹ̀pá náà kó ní kálukú wa mú tiẹ̀ láì ṣe búrẹ́dì. <laughs> so níbẹ̀ àwọn olómele àtàwọn alápàlà àwọn ọmọ wa lù pé ẹ ti ẹja fìbẹ́ ńlẹ̀ so mo rò pé yé so irú rẹ̀ náà ń bẹ lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ ẹ ọlọ́run sí ní ìsìn ìṣẹ̀lẹ̀ so zina tẹ rí yẹn ẹ rí i pé gbogbo ọ̀nà làwọn èèyàn ń sá láti rí i ṣe àfẹnitọ́ bá bẹ̀rù ọlọ́run turẹ́lẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé nínú àwọn èèyàn méjì tọ́lá ẹlẹ́dàá ó kó sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyam tí ò ní sí bòjì kan àfi ti Allah òun náà ni rajulun da'athu imra'atun dhatu mansibin wa jamal faqala inni akhafu Allah òun náà lọkùnrin kan tí obìnrin kan tó rẹwà tó sì ní ipò ó nípò rẹwà ó wá pè pé wàá bò ń ṣe zina kò sí nìkan tó rí wọn kò sí tó lè ní má ṣe ọ̀hání rárá èmi ń bẹ̀rù ọ a ọwọ́ tẹ̀ kọ́ máa bẹ lábẹ́ bòjì ọlọ́njọ́ tí ò ní sí bòjì àfitì Allah ṣé ẹ̀yin lè ṣe níta kà máa ń ní ọlọ́mọdàn wà wò ẹ̀hàn kì í ṣe pé mi lè ṣe o ní ìsìtọ́ bá lọ sọ pé o lè ṣe ọlọ́kàlọ́ dán ni lọ́ba fẹ́ẹ̀lì. so èèyàn sọ pé ọlọ́run dákun allahumma sallim sallim ọlọ́run là ọlọ́run là tẹ́lẹ̀ bá ti wa lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ara àwọn tó ṣe zina torí wọ́n ní kí ni kan kí fẹ́ mú wá láyé yìí wọ́n kásẹ̀ bàjẹ́ pátápátá kẹ́nìkan bàjẹ́ máa. tí ọba wa rí kápò ó fẹ́ dínkù débi pápẹ́ sẹ́nìkan ní dáràmà. sèyàn kíkà bá rí parẹ́ hundred percent yóò sì dínkù ní ninety nine point nine percent percentage tí ń sí gan ànífẹ́ rí. ẹ ẹ wá dúró àwọn èèyàn tó wà láyé ànábì sallallahu alaihi wasallam wọn àkéré wọn àkéré ṣéṣètò ọ̀nà ọmọ ṣiṣẹ́ ń gbà náà ni. ó ṣiṣẹ́ bọ̀ kò rí lọ títí náà ni ilé èèyàn tó tẹ̀lé ànábì sallallahu alaihi lọ sí hajj wọ́n jẹ́ ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn-ún hundred thousand kìí ṣe sá àwọn ní gbogbo mùsùlùmí tó wà nínú mùsùlùmí tó wà ń gbà náà nù tó nínú èèyàn yìí wọ́n á mú iye òǹkà àwọn èèyàn kan. tí wọ́n pọ̀ tayọ òǹkà ọmọ àka ọwọ́ kan lọ bí wọ́n láyé yẹn á ayé náà dáa púpọ̀. wọ́n mọ ayé zìnà lójúmọ́ kan ládùúgbò kan nínú ilé kan ní yàrá kan. kí wàláhì ọ̀pọ̀ bàjẹ́. so ṣùgbọ́n wọ́n fẹ́ pa gbogbo bàjẹ́ rẹ́ pátá porongodo débi pé èèyàn fẹ́ sọ pé kò sí. torí ẹ̀ ni ìgbà kan wọ́n wo àwọn ìlú Islam pàápàá jùlọ ibi tí wọ́n ti ń lò fún ṣẹ́ríà sáwọn ìlú àwọn òyìnbó níbi tó ti jẹ́ pé àwọn ń pariwo wípé àwọn deserve absolute freedom òmìnira tí ò lábàwọ́n tontikọ́ àwọn náà tún padà sọ pé there is no absolute freedom so àwọn ọmọ èyí náà lè ń tanra yín dàbí tọ́ wọ́n wò síra wọn wọ́n wo asaudiya sí amẹ́ríkà wọ́n ní àti hmm, ẹ̀ lè sọ pé one percent ọ̀ràn tá ta ní kàtígórì sí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi high rate lamẹ́ríkà a lè sọ pé wọ́n ń dáràn one percent irú rẹ̀ ní Saudi one percent a lè rí amẹ́ríkà ní sọ́wọ́ ni wọ́n ní jí ni wọ́n jí wọ́n tún jí wọ́n náà ẹ̀ka kan lè mú ìbọn ní afá nígbà tó kí tó bá ti ń yìn báyìí ni wọ́n máa yí ibi búlẹ̀tì rẹ̀ wọ́n máa yí báyìí so àwọn cowboys yẹn. Yeah ọkàn fi gbọn sẹgbẹ báyìí ni láì di báyìí ọkàn lè jáde síta pé ok everybody in this bank ẹ máa kó tẹ gbà jáde wá fún un ẹ máa kó bọ̀ àfa èèyàn kan kan ti tó mẹ ẹ rò pé ni àwọn èèyàn méjì lọ pé àwọn kan tó ń bọ̀ tòkẹ́ bàbá láti fà àwọn kan jófin àwọn èèyàn alùpùpù ah, owó tí wọ́n gba ẹni o kọ́dà wọ́n ẹsẹ̀ sáìrẹ̀ eléyìí náà tó wọ́n bá àmọ́ sáìrẹ̀ láti kó kalẹ̀. so nísìnyí ní Saudiya tó wá kówó lọ́wọ́ kò bá jẹ́ hard currency kò bá jẹ́ soft one ẹnìkan ní ìwò kò mọ́ ọ lọ wàláhì bóyá àwọn àlejò àwọn àlejò bóyá owó ní wá ló fi wá mo rò pé. wọn ò sì bí dáa bí tó Saudi ti tóbi Nàìjíríà three and a half nílẹ̀ wàláì wọn ò bí dáa kò síbi tó wọn ò bí wọ́n mú báyìí bí eré ó bí tó nísìn yá lè àmọ́ sáyẹlẹ júwe ilé tí wọn ti ń ṣe kò sẹ́ni tó lè mà nítorí pé àṣìbàjẹ́ gan ẹ̀rú ń bà tó máa ń mú àbà àbà nǹkan ní odò oró yìí wọ́n ń ṣe ìsìná wọ́n ń sátìjà àmọ́ ibi tí wọ́n ti ń ṣe lamẹ́ríkà à zina common thing alẹ́ nìkan lọ lóyìnbó lọ kẹ́kọ̀ọ́ ó wá ń sọ islam ló ń tún lọ kọ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọ gbójú fáìnà wọ́n á ní à ah, ó léwu o mo léwu náà wo ó ní ewu rẹ ó ní pé wọ́n bá jẹ́ ó ní lọ́nà wo ó ní ntó kéré jù ní tó fi bàyàn jẹ́ ní zina ìwọ́kùn máa ní ìsinyìí báyìí wọ́n máa sọ ojú rẹ ni àwọn agbójú bó ṣe rírì kúrì a'udhu billahi o tó rírì kúrì a'udhu billahi àbá ó gbójú ẹ̀ wọnú lẹ̀ ni. torí ẹ̀ ní Sheikh al-Jazairi rahimahullah tọkọ tíra minhajul muslim ó ní èèyàn ò lè sọ pé òun ní imáàní tó ń gbé Madina yìí Madina anabi sallallahu alayhi wa sallam oníjọ́ tí ọlọ́run dán imọ́ ẹni àwọn wò níjọ́ tó ń kọ́kọ́ lọ sí France àfa táwọn rọra ń ṣe kékeré kan kóbìnrin ọmọ kọlọ àrùn kékeré everywhere pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ <laughs> ó ní àwọn yẹra títí wọ́n sì ń wo àwọn pé ṣé ayọ̀ ti gbẹ́rẹ́ ra ni àbí kí ló dẹ̀ ṣe yìí ẹ rò pé nàìjíríà ló ti débẹ̀ ó ní akí ló dé tí náà ń gbà tí ìsìnkú àfìgbẹ́rẹ́ ra wàláhì mùsíbà gbogbo àwọn bàjẹ́ àwọn ìlú òyìnbó tó ẹ pé wọ́n tún sanwó fún ọ lórí pé wọ́n bá wọn sì dìná. wọ́n tún fi ń pawó. ẹ̀ríkì lásán kọ́ ni kálukú náà fẹ́ bọ́ sí Europe. mo rò pé yé wa. ìbàjẹ́ ní ìṣètò àwọn tún máa gbowó sí. yóò máa gbowó òjọ́. la illallah muhammadu rasulillah. wàláhi musiba. so ìbàjẹ́ oríṣiríṣiríṣi tẹ́tẹ́ ńkọ́ tẹ́tẹ́ ní àwọn ìlú Islam ń bọ́ lórí tí ti pa tẹ́tẹ́tẹ́ kò fẹ́ Islam ẹ kọ́ àwọn ìlú díndín wà lamẹ́ríkà tó pé tẹ́tẹ́ ni wọ́n ń ta ń bẹ̀ gẹ́gẹ́ bí Las Vegas kápítà tẹ́tẹ́ ayé o lè lùsù gbogbo ní ní tó o tún jẹ́ sẹ́sẹ́ tó máa gbé òtí lówó débi ká bẹ́ẹ̀ rí nǹkan mọ́ eh, torí rẹ̀ bá sì wù bá dàjì ló kó ọba tó lọ kó dàjì ó kú àjẹpẹ́ ìyá rẹ̀ kú kan. pé àwọn bàjẹ́ ìbàjẹ́ kápítà bàjẹ́ àwọn ẹ̀rí pé eré tí kálukú ń sá ni pé à ẹ mo ti ṣe sọ̀láàtù mẹ́ta lónìí ibà méjì tó kù mọ́ṣáláṣí àlọ́bì ló ti yẹ kí n ṣe. kálukú tí wọ́n máa sáré ike magreba àti ìṣáì lónìí mọ́ṣáláṣí àlọ́bì mo ti fẹ́ ṣe à mọ́ṣáláṣí mẹ́kà mo ti fẹ́ ṣe. ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé à ni wọ́n ń sọ̀rọ̀ pa àpò àpò kí ni ó kù tí ó ṣe wá láǹfààní ẹ dákun tẹ bá mú ọ̀nà tí ó wúlò fún yàn lẹ́yìn ikú èèyàn ẹ má dákẹ́ ẹ sọ fún wa. àti ń wá ní táàsì tá a fi dáràn láyé lọ́rùn so ẹ jẹ́ káwa náà ká gbìyànjú sẹ́rí bàjẹ́ dá wàláhì kọ́ dá nínú àdìsí kan anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní àlùmọ̀ mi ò ní yé bẹ nínú orí lópin ìgbà táwọn ọmọ ìsìn náà bá ti pọ̀ láàrin wọn tọ́mọ ìsìn náà bá ti pọ̀ láàrin àlùmọ̀. aburú ọ̀sẹ̀lẹ̀ ọlọ́mọdé ọjọ́ pé rúgbà náà láti wáyé. ẹnìkan kò tí ì kú ó lò ní àwọn mẹ́sàn-án. ọlọ́run ní kò fẹ́ tí wọn nìkan fi níyàwó mẹ́sàn-án. gbogbo kálukú wọn náà sì máa bí ma. mélòó lọ́mọ mélòó lọ́mọ àlè. irú bàbá yẹn tún kọ àkọọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó kú pé tọ̀yàwó mẹ́sàn-án níyàwó òun a máa yẹ ẹnìkan tún gbọ́ ọmọ náà ló ní. wọ́n wá ní ìwọ́n gbẹ́sì yìí níjọ́ bàbá rẹ̀ kú tọ́fẹ́ máa sọ̀rọ̀ pé ogún kankan wọ́n ní ah, ìyàwó mẹ́rin lọ́lọ́wọ́ bá ní kí àwọn èèyàn ó ní àwọn ọmọ ìyàwó mẹ́rin nìkan ní òjogún ọlọ́mọdé wọn lu so àwọn ọmọ wọn náà tún lè lọ bí rẹ́rẹ́ wọ́n á ní sẹ̀ríà sẹ̀ríà àwọn là fẹ́ sẹ̀ríà yun ìdígi láfi pín tí wọ́n bá kọ̀ wọ́n ní wọ́n bá wù yẹn wá kó tiẹ̀ bá wọn kó tiwọn pa lọ àwa ti kó tiwa lọ so zina ọ̀dà jẹ̀mà haram ni zina àwọn mùsùlùmí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ti kì wá ń lọ ní ìlọ tó ní agbára tá a bá gbọ́n ó ní wala taqrabu zina ẹ má sì súnmọ́ zina o innahu kana fahshatan wa sa'a sabila ìbàjẹ́ ni ìṣekúṣe ni ọ̀nà burúkú ni fẹ́ni tó bá tọ̀ torí ẹ̀ ẹ jẹ́ ká kúra wa níjàánu ẹ jẹ́ ká jìnnà sí ọlọ́run ọba ọ̀fẹ́. ó wá sọ anábà muhammed sallallahu alayhi ó sì jẹ́wọ́ zina anábì gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ kí èèyàn wá bá yín òun ṣe zina anábì gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ anábì tún gbójú síbòmí ó wá bá zina anábì tún gbójú síbòmí ó tún wá bá nàbì alóhùn ṣe zina anábì tún gbójú síbòmí. ó tún wá bá nàbì alọ́ ṣe zìnà lẹ́ẹ̀mẹ́rin kò fi àdójúkọ kan sílẹ̀ tánàbì dojúkọ àfikọ́ wá bá nàbì ìmánì ni òkè ṣe pọ́ gọ̀ torí káyìn lè máa gbé à bàbá ọgọ̀ tó máa pa mára wọ́n á lọ jẹ́wọ́ pé kíni ìmánì kíni ìmánì <laughs> ní bẹ fáwọn àìsí ìmánì ní dà wá láàmú pàtó kò ní ṣe báyẹn tán. anábì sallallahu alaihi wasallam àwọn àbíkà àbíkà jùnún ṣèṣe pórí ẹ̀ dàrú because n tó ń pè fún nísìnyí ikú ni o so ó túmọ̀ sí pé á ẹ̀sìn kẹ́ni Islam ṣé ìsèpórí ẹ̀ dàrú ọ̀fẹ́ kú tọ́ ó ní rárá o orí mi ò dàrú rí tọ́ anábì ni ahsant ṣé o ti jẹ́ abilékọ bí o ti láya lérí bí o ti bóbìnrin lò tó o ti fẹ́ rí níyàwó ó ní bẹ́ẹ̀ ni. tán ṣé o sì máa ń tí wọ́n ń pè ń zì náà yẹn ó ní bẹ́ẹ̀ ni kí á ní ó ní ìdí òun ọ̀wọ́nú abẹ́ obìnrin. kọ́lá anábì pàṣẹ pé ibi tí wọ́n ti máa ń ṣe sọ̀láàtù làìd ibẹ̀ ni kò ti lọ sọ lóko. nígbà tí ó kò wọlé sí la lọ́ba túlẹ̀ táwọn yẹn bá lé mu wọ́n sọ lóko tí tó fi kú. anabi sallallahu alayhi wa sallam máa tó kú anabi ni rere lọ́sẹ̀lẹ̀ anabi ṣe sọ láti sí lára torí ó túmọ̀ sí pé almahdud ẹni tó fi ìyàtọ̀ lọ ní kí wọ́n fi jẹ́rú rẹ̀ jẹ́ tó já sí kú kò sí nǹkan tó di wa lọ́nà pé ká ṣe sọ̀látul janaza sí lára pàápàá jùlọ ó ti túbá ní tútúbá tó ṣe é pé anabi sọ pé tó bá pín fún àwọn èèyàn àádọ́rin seventy nínú àwọn Medina kò bá tó wọn. so fífọ fífọ mako nínú ẹ̀ṣẹ̀ lọ wá wá kò sì sí tí wọ́n fi fọmọ kúrò nínú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀wọ̀n àfi kí wọ́n sọ lóko. nínú ẹgbàá wa kan Ànábì sọ fún pé ahaqqu ma balaghani ank sódodo ni tí mo gbọ́ nípa rẹ̀ qala wa ma balaghak wa ma balagaka anni kí ẹ gbọ́n pa mí o qala balagani annaka waqa'ta bi jariyati bani fulan mo gbọ́ pé wọ́n lò ṣe zina pẹ̀lú ẹrúbìnrin àwọn báyìí qala na'am ó ni ìmánì wà ń gbà ìmánì wà <clears throat> wọ́n lè lọ́ba ọba wí lẹ́ẹ̀mẹ́rin pé bẹ́ẹ̀ ni ó ń ṣe zina. anábì wa pè pé àbí kẹjùnú ṣé ìsìnkú rẹ̀ dàrú ó ní rárá ṣé o ti láya ńlé bá lórí tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni anábì wa pa aláṣẹ pé kí wọ́n sọ lóko nísì. tó nínú ìgbà wa kan lọ́dọ̀ ìmáàmù Bukhari lọ́dọ̀ ìgbà wa yìí àti Bukhari àti Muslim ló gbé wọn jáde ẹgbà wa kan wá wá lọ́dọ̀ alimami Bukhari ẹlẹ́bi ní sèyí sí pọ̀ kan kọ́bẹ́lt sèyí sí pọ̀ kan kìsẹ̀ sèyí sí pé ọkàn fọwọ́ kan lára àbí ọkàn wo lásán wọ́n ní rárá wa anabi sallallahu alaihi kí ìdí mi bọ́ ní tiẹ̀ ni kò tí ẹ wulẹ̀ lu èdè kankan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ronú sí pé ẹ mọ fà á mára mọ wà má mọ dì má mọ lọ má kékin. ọ̀sọ̀ pọ́nbélé ni ọ̀sọ̀jọ́ rẹ̀ ń kọ́ ẹ̀ mọ́ òlẹ̀ jádàmù. Allahu akbar. tọ́ ànábì wa pa aláṣẹ pé ẹ sọ ló kù ẹ sọ ló kù tọ́ báyìí ni wọ́n ti sọ bàbá yìí ló lónìí nàìjà la wà ẹnìkan náà wàá ṣe zina bá ń lọ́ba wá ọgbọ́rọ̀ sáábẹ̀ yìí ìmánì tiẹ̀ náà bá lọ́ba gbórí ókè pé alihamudulilayi òun <laughs> ti rẹ ẹni tó rẹ ṣe bí rẹ ẹ jọ mo ń fẹ́ kẹ́ fọ̀ mí má fọ̀ ọmọ báwo ọlọ wẹ̀ nì o rò pé onínà ṣerú eléyìí àlọ́ òṣèṣì náà. so abáni ó ṣe zina báwo ó wá sí Madina káfọ ọmọ báwo ó ní òun fẹ́ kẹ́ ẹ nù lẹ́gbàá ó lọ sáfíìsì kò ṣe zina gbogbo ìgbà tó wà ní sùkúl sáfíìsì lọ́ àlọ́ sẹ́yìn mọ̀ pé téèyàn ọba já kótó kọ́lọ́ ńlá kún mẹ́jẹ ajá kótó gbogbo ọdún tó fi wà ní sùkúl ń rírì kúrì tí ń gbogbo ọlọ́run ọba òní kò sì rà sáfíìsì lọ́wọ́ àlọ́ so ní stéètì kan bẹ̀ àfa ó ní ló ń bá ṣe zina yìí láti jọ́ lóhùn tó wá gbádùn mọ́ ọkàn wọn balẹ̀ inú ah, ah, wa dé dìrà inú wa dé dì inú wa. bàbá ẹ dákun ẹ fún mi irú fífọ̀ máa tí wọ́n sọ ó ń bùkátà kọjá pé wọ́n fọyàn má under umbrella ìjọba. E nítorí tábà ní kó lù ọ lẹ́gbàá nì tó kú sọ́wọ́ ẹgbà <laughs> ta ló wọ́ lọ pọ́ ọ wà ní wọ́n bá solú ẹ̀ ní mẹ́ta sí ni ìpètò bàbá mẹ́ta sí nìkan bẹ ní àdúgbò báyìí o ti ń fẹ́ gbá pa àwọn ọmọ ọlọ́mọ pé wọ́n ṣe jìnnà tó ń torí di eléyìí lẹ́yìn náà ká tiẹ̀ pa lù ọ́ oyè mo la mọ̀ tá a tún gbé ọ lọ tó ti lọ sọdún kan mo rò pé yé lọ́ba bú sẹ́kù ó wàá ló fẹ́ ṣe báyìí wọ́n lọ́wọ́ àsọ́nà ló ló ṣe báyìí níbo ló ṣe àwọn àforíjì dọ́jọ́ kú náà ni bóyá ọlọ́run ọba lè wo àforíjì tó ń tọrọ àtàbámọ̀ tó ń ṣe kó foríjì hàn nítorí pé ọlọ́mọ abẹ lábẹ́ bọ́lọ̀ ń ba ti fẹ́ sòsẹ́mi pé ẹlòmíì ò ní dákẹ́ yóò múra sí tọrọ àforíjìn ṣíṣe dáadáa tọrọ àforíjìn ṣíṣe dáadáa dọ́jọ́ kú rẹ̀ ọlọ́run lè wo gbogbo eléyìí mọ́la kó lóun ti foríjìn kọ́ máa lọ àlùjẹ́nà. ẹlòmíì ti máa pé kí ni kì í mi nìkan mo ṣe irú ẹ̀ ìyẹn pọ̀ ẹni tí ọba ṣe kó ṣe ń jọ́nà à ọgbà tó torí di eléyìí ọmọ tọrọ àforíjìn ni kò sí ní tó lè ṣe. so àmọ́ pẹ́lúmi náà òun náà máa rò bẹẹ kọ́lá níbi tí ẹnìkan ti gbẹ́jọ́ kan wá fún mi rí nánu pé àwọn èèfi gbogbo ọdún kan yẹn mo ní kí ló ṣẹlẹ̀ pé táwọn ọmọ àwọn bá zina yóò jẹ gbọ́ ọgọ́rùn yóò pè pé àwọn ọmọ kan ṣe zina yẹn táwọn ará wọn mú àwọn ní kọ́ ọmọ mẹ́rin twenty so ó sì lè jẹ́ pé fifty fifty lẹ́ lu ọmọ sọ pé fifty times four two hundred torí gbà ẹ mú ẹgbẹ́ ẹlẹ́nu méjì ṣé ọ̀kọ̀ọ̀kan ní ọmọ náà àbí méjì méjì so ẹgbẹ́ tẹ́ ẹ tún mú ti pọ̀npọ̀n ju etí ṣe rí aṣọ lọ ó rọ́ńdó tẹ̀ etí ṣe rí aṣọ sọ ma pé ẹ̀ ti lù mọ á nígbà tẹ lù wọ́n tẹ́kọ̀ ṣé wọn ò kú wọ́n ní wọn ò kú ọ̀dà níbo lẹ́ wá gbé wọn pamọ́ sí fọ́dún kan ah, ọlọ́run forí jì àwọn eléyìí àwọn òníbi táwọn ó gbé ọmọ kan pa wọn ẹgbọrọ torí di eléyìí àyè lo òfin ọlọ́run láàbọ̀ àbọ̀ tẹ́lẹ̀ bá wa yé wa ẹ jẹ́ kí a túbà lọ sọ́dọ̀ lọ ẹ jẹ́ kí a dènà sí ń tọ́lọ̀ wọn bá ba ṣe léèwọ̀ sẹ́yìn pé láyé ànábì sallallahu alayhi wa sallam àti ní gbogbo àwùjọ tó máa ti ń lo ṣẹ̀ríyà ìbẹ̀rù ọlọ́run máa ń wà ìbẹ̀rù ọlọ́run máa ń wà láwùjọ tí wọn bí tóbìnrin bá ń bọ̀ tí wọn náà ń bọ̀ sọmọ pé tí ọba yẹra wọ́n ti ṣetán láti fàyà gbaláyà bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ̀hẹ́n torí pé èèyàn ọ̀dààmú tó bá fẹ́ ṣẹlẹ̀ ọ́ ṣẹlẹ̀ lẹ́yìn náà ó tiẹ̀ fẹ́ fìlẹ̀ aya rẹ̀ yẹn wò gbọ́rọ̀ ọ̀daràn <laughs> láwùjọ tó ti lùfẹ́ ọlọ tóbìnrin bá ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́ síbòmí ni tọ́ba abẹ́ síbòmí tí wọ́n bá rọ ọmú ìgbà tí ń bọ̀ kí ló dé tí wọ́n ya sebọ́lá ni wọ́n látọ́kọ̀rọ̀ bó zina kò ní ẹ má ṣe zina lásán ẹ má súnmá inú kó súnmá zina nù wọ́n ọkọ̀ kí wàá tóbìnrin kẹfà yàgbẹ́yà ìlọ́fà ló fi máa ń yáyàn lẹ́nu gan láwùjọ tiwa yìí obìnrin kan ti ń bojú fa ẹ tún máa bá a dọ̀wẹ́kẹ́ ó ti ń bojú ẹ tún pé discuss ni what are you discuss ṣé ìyàwó ẹ̀ ìfẹsẹ̀ tẹ́nìkan rí ọmọbìnrin kan tó pè tí ó tún wá lọ bá pé ẹjọ́ sẹ́lẹ̀ fún mi nọ́mbà yín ẹ gbọ́dọ̀. ètò túmọ̀ sí pé àwọn èèyàn ò níbẹ̀rù ọlọ́run rárá àwọn rẹ́dì láti gba anybody ṣe zina. ṣé ẹ jẹ́ ká sọ ara wa ká dínà sí tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run ẹlẹ́dàá akọ́dákùn kọ́ sọ wa ọlọ́run kọ́ bá tún àwùjọ wa sí ọlọ́run kọ́ كل بعججنا سوى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن شاء الله أستمتع